àlejò ọ̀sán. àtàkùn àgbẹ̀rẹ̀ ìgbà ọba wà láàrin wọn nígbà tí a lọ sójú ogun tó wá gbé òun dúró tó ní ìlú fún wọn. káwọn ìkọ̀kan nù wọn. àṣekáyà àṣekáṣẹ́ òun ni wọ́n ń ilé ẹ̀jẹ̀ ní alákọ̀ọ́ ẹ̀rí ìpèyí àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ní sọ́lá ẹ̀sán náà sọ yìí pé àtúkọ̀ ní sọ́lá sí ilẹ̀. kírun ìṣá àtúnmá ìṣá àtúnmá wọn bá sì lọ kírun ní kódà ìwọ ràgbò gbólóhùn ìrùn tó wúwo lọ́dọ̀ mọ̀láìkì àárẹ̀ tó lọ sẹ́yìn báyìí ìrùn tó burú jù àgàgà tó bá jẹ́ pé nítorí bàbá lè lọ pé ẹ̀yìn náà mọ̀láìkì náà fi dáná. kó ni wàá fẹ̀rẹ̀ aláṣẹ ẹ̀kọ́ tó ń fa wọn yìí. àwọn kọ́ọ̀tù kò ìlà ìjà rẹ̀ nínú ìgbà wà ní ìlà kọ́wọ́ yìí. kí ni wàá kó àwọn èèyàn lọ màá wá lọ bá àwọn èèyàn lọ tó fi gbé wọn wá sí kàmá. àwọn èèyàn tí màá kó lọ mọ kó lọ àwọn èèyàn ni ó kò ní ìfẹ́ pẹ́ dání. ìdáná sun wọn wọlé subhanallah wọ́n sì wá lè fi dandan ní irun yẹn ni èyí ti sáàni ní sọlá sọlá ń lọ fáwọn tí ọba ti jẹun hàn wọ́n lọ dáná sun wọn mọ́lé bí pàtàkì tí ó ti padà fi ṣe lé ìṣiṣẹ́ ọlọ́run yóò fi ọ̀rọ̀ sáwẹ́wà òun ní fáwọn ọmọdé tí òun ìjàmbá yìí fi nàìjọ tó wọ eléyìí tó tó wá tó tó wá lórí àtẹ̀wọ̀n ìjàmá dandan ni òun ni afọ́njú lọ́lọ́ bá tẹ̀sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ìrìnàṣọ̀lá ọlọ́run ti sọ̀rọ̀ kò sẹ́ni tí ó máa fà mí lọ sí mọ́sálásí ní ìgbèrí rẹ̀ ìjọba ọ̀sọ̀lá ìjọba bá ń bọ̀ máa lọ ẹ̀kọ́ kúrò ìmọ̀ àti ọ̀hún lé ọyẹ́ ìpadà máa ń kó owó lọ́kọ̀ọ́ àtẹ̀sùnmọ̀ àmì ìdá tó o máa ń gbọ́ tí wọ́n bá pè ó àfọ́jú rẹ̀ náà mo máa ń lọ ọ̀nà ìbáàgì ọ̀ máa lọ fún ọmọ ìgbà máa ń lọ sí i lórí ìdájọ́ gbé ẹ̀ṣẹ̀ lọ́jẹ́ fún ẹni. lójú ayé àti ìfọ̀lá àlọ́sọ̀lá àwọn àbíyá ìlú rẹ̀ ni wọ́n máa lọ fún àwọn sáláàtì ìjọba wọn kọ́ ọ́ ó sì kú láàbọ̀ ọ̀fun àbíọ́lá wọn sọ.